ẹ káàbọ̀ padà sórí ètò lágbo òṣèlú bẹ́yìn bá ẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa àlejò mi lórí ètò lónìí comrade Razak Olókọ̀ọ́ba à ń gbé ohun tá à ń gbéyàwó lónìí ó dá lórí ọ̀rọ̀ iléègbìmọ̀ asòfin kùdìẹ̀kudiẹ wọn èyí tá a pàápàá jùlọ sáà tá à ń lọ yìí òun la ń gbéyàwó wọn ti ṣàlàyé ohun tí ó yẹ kó jẹ́ kí wọ́n ṣe ẹ̀tọ́ wọn sí aráàlú ojúṣe wọn sí orílẹ̀-èdè nàìjíríà wọ́n ti ṣàlàyé ẹ̀ fún wa ká tó lọ sí ìdánudúró ráńpẹ́ ohun tí wọ́n gbẹnu lé ó dá lórí ọ̀rọ̀ àwọn tí wọ́n fẹ́ ṣe aṣojú wọ́n ní tó bá jẹ́ ẹ̀tọ́ wọn ni wọ́n fẹ́ jà fún ipe ó yẹ káràlú dìde pé ah, ah, n ta ní kẹ lọ ṣe kọ lélẹ̀ ṣùgbọ́n tó bá jẹ́ tí wọ́n ń pariwo sí tí wọ́n ń jà fún nílé ìgbìmọ̀ aṣòfin ó jẹ́ ohun tí ó jẹ́ ọ̀kúnkúndùn fún aráàlú pé aráàlú gan ṣe kí ni wọ́n á gbóṣùbà sàdánkátà fún wọn ìyẹn la ìyẹn náà gbẹ̀nulé tá a fi lọ sí ilé agbára ní báyìí bàbá wa jẹ́ ká bẹ̀rẹ̀ láti ibi tí a ti fi gègé lé ẹni pé wọ́n á gbé sàdánkátà fún wọn tó bá jẹ́ wọ́n ń jà fún ohun tó jẹ́ ti tàráàlú ní ti ọ̀rọ̀ pé a fẹ́ dupò abẹnugan èmi làárẹ̀ ilé ìgbìmọ̀ asòfin àgbà ni o àbí ti kékeré ṣé ó yẹ kó jẹ́ nǹkan tí kán máa fà á mọ́ra wọn lọ́wọ́ kí pátì máa sọ pé ẹni báyìí la fẹ́ ẹni báyìí kọ́ la fẹ́ èmi gangan mo fẹ́ joyè ṣé ó yẹ kí ó jẹ́ ohun tó yẹ kí wọ́n máa fà láàrin ara wọn. tó bá ṣe ṣe rí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí democracy ni o ká má jẹ́ kó yà wá lẹ́nu báwa náà ṣe ń sọ bí iná democracy ni hmm. and bá dẹ̀ ń wò wá eh, a lè rí ju wọn lọ torí àwọn náà wà ń fìdí àmọ́ hmm. ibi tí eh, striker wà a máa wò a máa máa sọ fún wọn ibi tí politics fi yàtọ̀ sí football nìyẹn ibi tó kù sí lélẹ́yìí tẹ́ bá wo Amẹ́ríkà ń sìn báyìí because ó dáa kí a máa fi orílẹ̀-èdè ṣe example fún àwọn tọ́kàn orílẹ̀-èdè tó ti gbégbó rókè tó ti yọrantí àwọn náà ń fi example ṣe example tẹ́ bá ka ìtàn Amẹ́ríkà oríṣiríṣi nǹkan làwọn náà ti wà kọjá kó tó di pé Britain gba independence lọ́wọ́ wọn wọ́n gba independence lọ́wọ́ Britain wọ́n jà wọ́n ti ẹ̀ jà gbá ni so wọ́n la titi wọn kájọ manifesto republican ọ̀wọ́n ní ìbọn gbogbo wa ló yẹ ká níbọn pé tó lè bá wa kẹ́nìbọ̀dì mọ́lé ó yẹ kí fọ́nẹ́rà máa ṣẹlẹ̀ lọ́nà méjèèjì ni kò ń ṣe pé mm-hmm. kó lè kàn wá lásán kéèyàn máa kúnlẹ̀ kó máa káwọ́ sókè kó máa sùn. kó máa sùn. pé there should be both funeral on both side. pé bó lè ṣe gbé tiwa ní káwa náà gbé tiwa so téèyàn bá wo nǹkan mẹ́rin á wò pé ah ok o ah ṣé èèyàn máa dá crime dúró àwọn kan tẹ̀lé wọn pé yes wọ́n right àwọn democrat ní pé ní owó ọmọ bàbá tí republican ní pé ní ẹ má máa san fún republican ni pé ẹni tí ó rébù àyébùbọ̀dì mm. kí n máa tún wá san owó allowance kan fún un gbóná indulgence nìyẹn so democrat ní ìka òdọ́gba mm. so kí ètò selection lẹ ti máa nkálukú ti ní manifesto ó ti ní ideology tó divide wọn mm. so ẹ ẹ lè dénú party kéde parliament kẹni tó appreciate kíyàn máa dé mọ wá dé parliament kó wá ní òun lọ da gbogbo mọ òun nù. ẹ tán bá lọ́bì ẹ̀ sí i lọ. but torí pé no issues kan wà tó pé kò manifesto ò kọ́fà. kò kọ́fà. irú pé ṣe ká lọ jarugun ní Iraq mhm. manifesto ò kọ́fà yẹn. Mhm. irú pé ọ̀rọ̀ nàìjíríà ṣe ká bá wọn dá sọ̀rọ̀ Boko Haram. Mhm. so parliament wọn lè máa lọ́ọ̀bì ara wọn but nǹkan tó stand wọn out clearly as manifesto ideology party. kò lè irú ẹ̀ ní party ò ní lọ́rọ̀ títí wọn bí nǹkan tí ó yẹ kí party fi máa ṣe guiding principle nìyẹn pé ní àwa o manifesto what I promise yìí ò ń ṣe àmàpá ní àmàgbà corruption jà. Mm -hmm wọ́n dẹ̀ wọ́n dẹ̀ ń bàjá. wọ́n dẹ̀ ń bàjá election i mean uh, security mm. power so gbogbo nǹkan tá a tó kalẹ̀ yìí tí ó bá ṣe pé ẹ̀yin aráàlú ẹ̀ ń fẹ́ kí àríkìní yẹn àchíìvò ẹ jẹ́ ká sọ ẹni tó lè ràn wá lọ́wọ́ ní parliament fún yín rísì tó ṣe ń dá sí nìyẹn kó mm. ṣe pé ní wọ́n fẹ́ fi ṣe eh, pàdípàdí nǹkan tó fẹ́ fi ṣe kọ́ yẹn manifesto oníkálukú lóníkálukú ń pọ̀ sí pé ẹni tó lè gbé manifesto àti rí disadvantage kí pàtì máa máa dà sí nísìn ẹ wò kan tó ju wá rí ní tó kọjá ilé tó kọjá tó kọjá tó ń lò lọ́wọ́lọ́wọ́ ẹ wò kan tó ju wá rí hmm. ah, ah, wọn rán òlú bẹ́ẹ̀ yẹn ẹ ṣe máa rán òlú bẹ́ẹ̀ nípa ẹ̀rọ ọ̀hún private tẹ́yìn bá tọ́mọ ṣe rán parliament tọ́mọ rán private business tí wọ́n bẹ́ẹ̀ yẹn ó máa forí sánpọ́n kátó aṣọ pọ̀rọ̀ ìlú ọ̀rọ̀ gbogbo ayé it's not fair àwa ni number seven tó pọ̀ jù láyé Nigeria must work tí kọ̀ọ̀kan bá ṣẹlẹ̀ ní nàìjíríà we are four point something two point something percent of the world population population ayé over seven billion mm. two point something percent kí wọ́n máa rọ nǹkan tó yẹn bí òṣèré kan rọ nǹkan tàgbáyé máa ṣe ń dá sọ̀rọ̀ wa nìyẹn ẹni tí bá ṣẹlẹ̀ kú tọ́nu gbogbo oúnjẹ tó máa jẹ lọ́dún kan lunch la máa fi jẹ mm. tàbá ya wọbẹ̀ mm. so kò sí kọ́ńtì tó lè afford kí wọ́n kan ṣẹlẹ̀ ní nàìjíríà wọn ò fẹ́ nítorí ṣe bá wa táwọn bá a gáàdì ẹ̀ ní ẹ̀yin wọn rọ̀ ọ̀nà ẹ̀ bí òṣèré kẹ́ rọ̀ ọ̀nà ẹ̀ ẹ fẹ́ rọ̀ nàìjíríà bolẹ̀ láti bẹ̀rẹ̀ sí ní gẹ̀ẹ́tì ẹ̀ wọn ọmọ tó ń jáde iṣẹ́ tàn ríṣẹ́ kò sí kò sí kankan tó ń ṣe ríṣẹ́ ju pé ní owó tí kan máa fi kọ́ factory owó tó yẹ kan máa fún ẹni tó rí the agriculture mm-hmm. lọ ra a lè máa ṣe primitive farming mọ́ nàìjíríà bíi tàti bá primitive farming kọ́ class aho mm. and half of oúnjẹ tá à ń jẹ nàìjíríà primitive farming ló ti wá twenty four century. ìdí nìyẹn tó ń jẹ fi wọ́n. tó ń jẹ fi wọ́n ní twenty four century mm. ká máa tún ṣe primitive farming kò dẹ̀ sí country lágbàáyé kò sí country lágbàáyé tí ò bá ti lè pay attention sí agriculture ìyà tó ń jẹ nàìjíríà ìlú wọn máa jẹ wọn. Hmm. so àwa ni kinní kan kòkó ìgbà tí buhari dé jonathan gbà ó gbìyànjú àtẹ sínú scheme of things máa tó ń produce kòkó tẹ̀ tẹ́lẹ̀ hmm. wá ti padà sí number five or six now world cocoa producer so wọ́n ti dá sọ́dọ̀ agriculture owó tó ń ṣe bálubálu bálabàlá tá à ń sọ pé ní kí pálámẹ́ǹtì kò gbọ́dọ̀ jẹ́ kó máa lọ́bi tó ń yẹ owó yẹn ni àwọn rí nọ́sà greek hmm. owó yẹn ilé ẹ̀kọ́ fi kọ́ fáktìrì tá máa fi ṣe ọ̀pọ̀lọpọ̀ èèyàn tán òun àti òrìṣẹ́ kó ṣe mọ́ṣẹ́ ń wáṣẹ́ ká máa ní kí ẹ máa jẹ PA commissioner òun kan tán wáṣẹ́ kan yìí nǹkan tó mọ lọ kà ní skul aago tèmi fi sọ́wọ́ yọmọ sixteen year old kan ló ṣe ibi tó ti wá kí lọ́mọ sixteen year old tí wàá ṣe ń bí wọ́n ṣe yahoo yahoo ní tí ò ṣe yahoo ṣáà disco. ọlọ́wọ́ agun kínní káàkiri. no nǹkan tó yẹ kó ṣe kó ṣe and exuberance ọmọdé ní gbogbo orílẹ̀ country ló wà responsible láti invest ẹ ọmọdé máa ń lẹ́sùn bẹ́ẹ̀ àwọn àlẹ́ bòdì lẹ́sùn àti tàwọn tó gbé awọ sọ́rọ́gùn nìyẹn mm. teenager nígbà tó kọ́kọ́ lé mi kó n school I was a teenager mm. nineteen eighty nine ọdún yìí ló pé thirty eight thirty ṣe nǹkan tó ń ṣe kó wà lẹ́nu nǹkan tá ń sọ yìí. tẹ̀tí yìí tẹ́ ẹ tẹ́yìí tá àfihàn títí tẹ́ ń sọ náà sí. bẹ́ẹ̀ yìí tá à ń jà fún lù. ẹ lè ṣe yẹn wọ́n sìn o. <laughs> a ti ṣe. ẹ ti lè yìí tá àfihàn títí tẹ́ máa sọ náà sí táyà. a ti ṣe a ti ṣe náà lábáwá bí àyí táyà kan là bá wá bí àyí táyà ń bí ah, àsọná sí táyà lójú títì ní ẹ ti táyà ti ṣẹṣẹ rí àkókò yẹn ti kọjá síkwẹ̀nsì ni síkwẹ̀nsì ni tó bá ti dé tó bá ti dé ibi tó yẹ kí stroke bá dé ibi tó yẹ kan ju táyà yẹn àjò táyà mm-hmm. tó bá ti dé open revolution àmà so nǹkan tó yẹ nǹkan tá à ń sọ nìyẹn so ẹni tí o bá ti lè buy into program kí nàìjíríà lè dá ẹ má jẹ́ kájọ́ kó di head of parliament rárá àtọ ẹ má jẹ́ kájọ́ kó di president kò gbọ́dọ̀ jẹ́ head of judiciary rárá ẹ wá rí wọn ọgẹ́ so gbogbo àwọn nǹkan bẹ́yẹn ìgbà tó dé stage gan àwọn lawyers àwọn lawyers àwọn tó jẹ́ judges àwọn náà wò pé ọ̀nà ọ̀gẹ̀ ò ṣe é save ẹ má jẹ́ ká save ẹ̀ ìlú wa ti dé point kan tó pé ní a gbọ́dọ̀ fi ojú àánú rọ̀ lù mọ́. àwọn adájọ́ ní kò ṣe é save ṣùgbọ́n àwọn olóògbémọ̀ aṣòfin wọn ní àwọn ti lẹ́yìn tó lè gbà. a lè gbà a lè gbà country you belong to all of us gbogbo alájọ ní nàìjíríà a lè ń gbàṣẹ gbogbo tó gẹ́ta fẹ́ ṣe national assembly náà ṣe báyà àjọ wà lẹ́nu ẹ̀ ni àjọ máa ṣe tó gẹ̀ ni ẹni tó máa move nàìjíríà síwájú òun la this country ọmọ wa láti wọn wọn ah wọn deserve nǹkan tó ju wọn rí nà ọmọ apari school ẹ máa tún kó lọ kọ́ tailor kó lọ kọ́ mechanic kó lọ kọ́ ẹni tó ṣe mechanic originally nǹkan kí iṣẹ́ wo ni kò náà lọ tún máa mú máa ṣe ó ti ń gọ̀ kadà ó ti ń gọ̀ kadà so ẹ wo bá ṣe ń get priority wa wrong. àwọn ọ̀gá náà ló ra ọ̀kadà fún wọn empowerment wọn nìyẹn. ṣe bá ṣe ń get priority wa wrong. ọmọ tó ti ṣe tó ṣe tó ṣe pharmacy the next time a ní kó tún lọ máa kọ́ ṣe ń ṣe mẹ́kọ̀ọ́ no it's not why ten tó ṣe pharmacy ò ṣe ríṣẹ́ lóye nǹkan tó yẹ ká investigate nìyẹn ọmọ nǹkan wá ní degree márùn-ún at the end of the day he she will end up doing catering science job again. Ah, ah. Mm. Ah, event planner event planner event planner no that's not how to production mm. that's not how to get your country to be productive no ẹni tó bá sọ máa ń hági pẹ̀lú ẹni mm. pé ọmọ nǹkan à ah, ọ̀nà kò wọjà tàbí kí ló ń jẹ́ ọ̀nà kò wọjà you must become an expert tí wọn bá di expert báwọn náà ṣe fẹ́ rí in physics mm. báwọn náà ṣe fẹ́ ṣe bàálù mm. ọmọ yín tó brilliant ní school tó ń gbé kinní kan á parí kò ní ríṣẹ́ ẹ̀ lè bè lọ́wọ́ ìjọba pé why tí ọmọ wa ò ṣe ríṣẹ́ ah, àìtí ìwọ twenty million àwa tá a sì ń jáde ní last twenty years ní university nàìjíríà àìwọ twenty million ká sọ pé twenty million people Nigeria ò lè engage wọn kí ló fà nǹkan tó ń fà náà nǹkan tá à ń sọ yìí hmm. so our parliament must start working our our parliament must compel the executive sorry àtúntò òyìnbó parliament wa wọ́n gbọ́dọ̀ bẹ̀rẹ̀ iṣẹ́ báyìí executive ń papá mọ́ra pé hmm. ọ̀nà tó yẹ kẹ́ ẹ báyìí ló yà ṣe so party bá ti rí pé executive náà mm. ò ṣe nǹkan tó yẹ kán ṣe executive náà àwọn náà ní tiwọn lọ́wọ́. tó máa fi sọ fún àwọn ilé ìgbìmọ̀ aṣòfin pé ọ̀nà tẹ́ ń tọ̀ yìí. Uh, so so party iṣẹ́ party nìyẹn láti make sure pé ní nǹkan wà létòlétò àwọn tó wà lẹ́sẹ̀ executive ẹni yóò lè jẹ mínísítà mọ́ ah mm. ẹni mínísítà tó jẹ mm. bá mẹ́ta ẹ sọ́ di mẹ́rin fún ó ṣe dáadáa. <laughs> so <laughs> ẹnì kan jẹ mínísítà mẹ́ta àbí mẹ́rin ó lè jẹ́ ká wò báyìí kí lẹ rò yìí pé ó yẹ kó jẹ́ nǹkan gbòógì nǹkan àkọ́kọ́ tó yẹ kó ilé ìgbìmọ̀ asòfin fi dandan lé fòǹtẹ̀lù fún eh, executive pé báyìí báyìí o tá a bá ti dé nǹkan báyìí la fẹ́ gbájúmọ́ báyìí la ṣe fẹ́ kórè. budget gbọ́dọ̀ máa run. budget gbọ́dọ̀ máa láti. budget wa bíi kó wá achieve fifty five sixty seventy percent. ní ní ní. Mm, eh, in terms of implementation. implementation. ẹ eh, wọn ń ṣe bíi pé wọn náà fẹ́ sọ̀nà mẹ́wàá. Mm. wọn ṣe wọn rí méje ṣe. ẹ bóyá wọn rówó ṣe. no no àti delay pẹ̀lú delay mm tó ń ṣẹlẹ̀ so excuse me nísìn kí parliament náà sọ pé ní wọ́n gbogbo àwọn alẹ́ ń pariwo all the time ẹ̀yin náà ẹ láti máa implement tẹ́ bá gba ten naira pẹ̀fẹ́ náà sí ibì kan tí ten naira yẹn bá ti tẹ̀yìn lọ́wọ́ iṣẹ́ yẹn gbọ́dọ̀ má parí kó o ṣe pé ká gba ten naira kẹtùn wá dáwó padà iṣẹ́ mi wà next year hmm. ten most tallest bridge in the world lẹ́ni China ló kó mẹ́jọ dá nínú ẹ̀ hmm. advantage kí ìlú dẹ̀ pọ̀ China ń lò dáadáa kìlú kéré ìyẹn ò ní kìlú má da gbogbo population Israel wọn tó Èkó náà Èkó ah. mẹ́ta Israel seven million Èkó ti wọ twenty million sí ká tó túmọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ Èkó máa tó three times the population of Israel bò kó sẹ́ni tó lè fi Israel sórí lágbàáyé in terms of military might hmm. so kí ìlú da kí ìlú kéré ò ní kó má da China nínú ohun tó pọ̀ jù láyé China wà nù wọn the most organized economy China wà nù wọn nínú country tó tó kéré jù in terms of land landmass China wà nù wọn ten most tallest bridge in the world lẹ́ni mm-hmm. mẹ́jọ náà China ló ti wá there is a particular bridge pé ní five hundred meter ní mm. láti ilẹ̀ sókè wọ́n ń kọ́ ilé tó tó ga wọn wá gbìn nǹkan sí ọ̀sọ́dún kó train ni wọ́n mú fún one billion passenger per day mm. wọ́n serious ni so country titiwa náà and where, where was China China wọ́n close gbogbo ilẹ̀kùn wọn ìwọ oògùn tó bá ti ń ṣe ní China ìwọ tó bá ti bá la mu nǹkan tó bá fẹ́ ṣẹlẹ̀ ṣẹlẹ̀ ló máa ṣẹlẹ̀ oúnjẹ tó ń produce in China they close their door lọ́dọ̀ tí tabataba close door fún ọ̀nà ọjọ́ márùn-ún lásán wọn máa ní Buhari fẹ́ pa kò dẹ̀ sí bá a ṣe lè get out of situation tá a wà yìí hmm. láì láì sacrifice tẹ bá ń ṣe nǹkan sìn báyìí i will not buy it máa rí nǹkan tó dáa láti òkè òkun hmm. but tó bá hmm. force wọn ara pé nǹkan tẹ̀ ń ṣe táàrí mi rà tààrà gomi. ẹ ìrẹsì tó ń pariwo náà kí wọn la rí mú bọ̀ báyìí. Eh, wọ́n sì ní import rẹ̀ wọlé. wọ́n import gẹ́gẹ́ bí ohun tẹ́ ẹ̀ ń sọ nǹkan tó máa mú ṣe ní gbòógì sí kí bọ́jẹ̀tì wa kó máa ṣiṣẹ́ kó máa ṣe àkọ́kọ́ nìyẹn ẹ̀kejì political structure tá à ń run country yìí mm. there is no guarantee of prosperity for Nigeria tá a bá restructure eh, country yìí ò lè ẹ ìwà lára àwọn tó sọ pé kán restructure náà country yìí ò lè kò lè nílọ síwájú tán bá restructure ẹ̀. báwo àwọn báwo ló ṣe fẹ́ ṣe àwọn wo ló yẹ kán ṣe. ẹ jẹ́ kí n fún yín ní example kan mm. ara ara example tí mò ń sọ ni pé ní parliament wa méjì gbọ́dọ̀ di kan. ó gbọ́dọ̀ dẹ àwọn wo ló máa sọ pé kò dẹyọ kan báyìí. Mm. ara àwọn kan tí parliament lè sọ ni bọ́ torí parliament torí nǹkan tó ń jẹ nínú iṣẹ́ tó ń ṣe lọ́rọ̀ nàìjíríà ò ṣe ṣe kókó sí wọn láyà ni hmm. ò ṣe múmú lókun àyà wọn ẹ jẹ́ kẹ́ ń fún yín ní example kan ẹ jẹ́ ká lọ agriculture náà hmm. agriculture ń sìn báyìí nínú bọ́jẹ̀tì agriculture a máa san owó thirty a máa nínú bọ́jẹ̀tì ti state náà máa ṣe ó máa ṣe gbogbo a máa ní thirty six commissioner of education for agriculture gbogbo nàìjíríà. thirty six commissioner for for for agriculture. Ah, yẹ federal ló yóò máa yàn wọ́n mm. àbí no no state mo ń sọ sẹ state mo ń sọ eh, ṣé bí budget eh, agriculture náà ni gbogbo ẹ ṣé bí federal government ló máa wọ́n sẹ́ndì ṣe bọ́jẹ́ owó tó má gbà lọ federal government náà náà nínú bọ́jẹ̀tì nínú owó yẹn. state kọ̀ọ̀kan máa ní commissioner for agriculture. thirty six a mm. junior and senior minister for agriculture. Ah, a ní special adviser a special adviser on agriculture. a ní senate committee on agriculture. house of rep a ní house of rep committee on agriculture. Mm-hmm. a ní eh, state of assembly on agriculture. Mm-hmm. àwa ní agency on agriculture rẹpẹtẹ nǹkan tí ò jẹ́ kárí ó ra tractor nìyẹn. Eh. all these duplications. Mm. They, we have to match it up. In the rest of the world, come out on parliamentary system of government. Nínú parliament náà ti máa ń yan commissioner àti minister náà. Èèyàn kan ṣoṣo ló máa ṣèyàn bí mu èèyàn mẹ́wàá. Nígbà tán ní Fáṣọlá ń ṣèyàn mẹ́ta. Mo ní ah, ah, àti ìgẹ́ priority wa right. Mọ́tò tó máa tẹ̀lé minister kọ̀ọ̀kan yẹn, wọ́n ti save owó yẹn. Mm-hmm. Ẹlòmíì ò ní ríṣẹ́ kò ní mọ wáyé tó ń òṣèré iṣẹ́ tá a bá ń sọ. Ó máa bú Fáṣọlá lórí Facebook iṣẹ́ mẹ́ta ti pọ̀ jù mú ní à. Ah, wọ́n mú wọn láti lọ kàwé o. ìyá mẹ́ta ló pọ̀ jù wọ́n ti ní náà lórí òfurufú ọ̀nà ojú wọn ṣe. wọ́n láti lọ ka ìwé hmm. dáadáa kan lè mú nǹkan tó ń pè ní political education. Hmm. tí tó máa ń sọ̀rọ̀ kan lórí social media tó wọn mi bá sọ̀rọ̀ báyìí mo ní hey jẹ́ èmi ti ń tèkì federal government up now. Hmm. a ti ń sọ̀rọ̀ sharp a ti ń sọ fún Fálàyé pé tẹ bá run sharp as a teenager pé tẹ bá run sharp in the future our youth will become kidnapped at every no job. Mm. Our children become prostitute. Economy will be bad. I think so. At no, as at 89. Kidnapper by you. As at 89, Latin so. Kidnapper yes. Oh, yes. Ṣé bí n tó ba dọ́là jẹ́ nìyẹn. Dollar is one and almost one and a half to a dollar. Ngbà yẹn. Mm. Bishop ṣe wọlé ní dollar bẹ̀rẹ̀ sí ní fall. Mm. Wọ́n da economy you. lójúrú. Mm. So structure Nàìjíríà gbọ́dọ̀ change lórí bọ́jẹ̀tì agriculture nìyẹn. Ẹ wá wo education náà. Mo eh. ṣe máa pín jẹ́lẹ̀ ìlẹ́nu agriculture náà nìyẹn gbogbo owó yẹn <laughs> tó yà síbi tó yẹ kó yà sí yẹn a gbọ́dọ̀ di. tówó bá ti máa wá débi tí ó fi kán fún ọmọ skul léwu tó máa fi ṣe kẹ́míkà kò ní sí láti fi ṣe kò ní sí mọ́ aṣọ àwa strike. ẹ jẹ́ ká kọ́ délé agbára náà tó bá padà dé àlejò mi sì wà níkàlẹ̀ pẹ̀lú mi ohun tá à ń gbéyẹ̀wò lónìí ó dá mi lójú pé ẹ̀rí kan dìmú níbẹ̀ tẹ́ bá ní ìbéèrè tàbí tẹ́ fẹ́ dá sí ètò ẹ ṣáà lọ sí orí Orísun Instagram at Orísun TV hashtag lágbo òṣèlú ẹ jẹ́ ká rí lágbára náà à ń padà bọ̀.